àwọn ìlànà tí Islam tó gbé kalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa nígbà tá a bá fẹ́ bí a bùkátà níta àgbàlérò pẹ̀lú bùkátà lórí agbọ́nrin yìí òun náà ni pé a fẹ́ ṣe gá àbá a fẹ́ tọ̀ kí làwọn ìlànà àwọn ẹ̀kọ́ wo òun Islam ń ló gbé kalẹ̀ fún wa àwọn nǹkan wo ń ló jẹ́ ọ̀ranyàn fún wa láti ṣe lákìyèsí àwọn nǹkan wo ló máa bẹ lára wa tá a bá fẹ́ bí a bùkátà pé a fẹ́ tọ̀ àbí a fẹ́ ṣègá àwọn nǹkan wo ńlọ́jí ọ̀ràn yàn nígbà tá a bá ń bí a bùkátà náà lọ́wọ́ bákan náà má yustahabu inda qada'il haja àwọn nǹkan wo ni a fẹ́ fún wa kìí ṣe ọ̀ràn yàn fún wa láti ṣe ṣùgbọ́n wọ́n fẹ́ ọ́ dáa bẹ́ẹ̀ nídàkejì ẹ̀wẹ̀ má yukrahu inda qada'il haja àwọn nǹkan tí a kọ̀ fún wa láti ṣe tá a bá fẹ́ bí a bùkátà wa àti ẹ̀kọ́ bó o ní tá a bá rómi bó o là á ṣe tún ara ṣe tá a bá rómi náà bó o là á ṣe ṣe àwọn nǹkan oyún ni ọ̀yẹ́ láfi ti tún ara ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn tí a máa gbé yẹ̀wò á bẹ̀rẹ̀ láti bi àwọn tó jẹ́ ọ̀ranyàn fún wa nígbà tá a bá fẹ́ bí a bùkátà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọmọ ẹ̀dá ènìyàn lẹ́nu tó ṣe wípé àwọn àsìkò kan bẹ́ẹ̀ a máa jẹ a máa mu àwọn tá à ń jẹ tá à ń mu yìí kálàáfíà wa kó lè bá a pé ká má bàa ṣe àárẹ̀ àwọn tá a jẹ yìí àwọn kan bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣe pé yóò máa bẹ lára wa yóò máa ṣe ara wa yóò ṣe lóore ètí ó domi ètí ó dẹ̀jẹ̀ nígbà tí a bá mú ètò sara láǹfààní tán àwọn ètò wa jẹ́ ìdọ̀tí ara á wàá pọ̀ síta àlàáfíà ìkẹ́ àánú ọlọ́run ńlá òun lè léyìí ńlọ́jẹ́ táìpọ̀ ohun tá à ń jẹ tá à ń mu iná ní bá ń bẹ lára wa ní àrùn ìbá ti pọ̀ kọjá bó ṣe yẹ ṣùgbọ́n náà bá nínú àánú rẹ̀ nínú ìkẹ́ rẹ̀ ni pé ó ṣe wá lẹ́nu tó ṣe pé lẹ́yìn jíjẹ lẹ́yìn mímu a lè yìnbọn a lè yìnbọn àdí tàbí ńgbà míì ká tiẹ̀ bọ̀ sílé gá láti lọ gbọ̀nsẹ̀ tàbí láti lọ tọ̀ àwọn tó wá pọn dandan fún wa tá a bá fẹ́ ṣẹ̀yọ́ abẹ́ afẹ́ ṣe gá ńlá àwọn nǹkan tí ń bọ̀ yìí nǹkan àkọ́kọ́ satrul awrati anin nas athna qada il haja aláfo ògbà tó ń bá ń bí ya bùkátà lọ́wọ́ ọ̀rẹ́ gbìyànjú rí pé o bo ìhòòhò ara rẹ rí pé o bo ìhòòhò ara rẹ eléyìí rí bẹ́ẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ètí á gbà wá ànábì ọjà ní tó ṣe wípé yasturu awratahu ọjà tí máa ń bo ìhòòhò ara rẹ̀ nígbà tí ọba fẹ́ bíya bùkátà rẹ̀ àjẹ́ pé àwa náà ẹnì kọ̀ọ̀kan wa à ń láti gbìyànjú à ń láti sapá lórí bí a ṣe máa bo ìhòòhò ara wa yẹn nígbà tá a bá fẹ́ bíya bùkátà tá a bá fẹ́ wọbẹ̀ gbólóhùn táwìí òun náà ni gbólóhùn bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khabaithi gbólóhùn yìí wọ́n fẹ́ kárí wípé a ṣàkíyèsí rẹ̀ a wí kó tó di pé a wọlé ẹ̀gbin lára àwọn nǹkan tó jẹ́ dandan fún wa ni wípé atanazuhu an isobati anajasa lè fáwọ́bìhì àwòbàdàní gbogbo àtàbá fẹ́ bí a bùkátà yálà a fẹ́ ṣẹ̀yọ ni àbá a fẹ́ a ń láti gbìyànjú káràrí dájú wípé a jẹ́ kí ẹ̀gbin kankan kọ́ta sí wa lásọ lára a ń láti ṣe àkíyèsí eléyìí ní gbogbo ìgbà tí a bá fẹ́ tọ̀ ní ìbámu sí ọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n rí kọjá lọ pẹ̀lú Abdullahi ibn Abbas kọ́lọ̀nkọba ní yọnu sí i ó làwọn kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan Ànábì wa sọ wípé innahuma yu'adhaban wa ma yu'adhaban fi kabir sàkíyèsí àwọn òkú méjèèjì tí ń bẹ nínú sàárè yìí ìkíní kejì òkú méjèèjì ọ̀hún ìyàtọ̀ lágbára òní àfi ń jẹ wọn lọ́wọ́ o ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n dágun lá ohun tí a ń torí ẹ̀ jẹ̀yà sí nǹkan kékeré ni lójú wọn ṣùgbọ́n níbi wa sọ wípé bala innahu ma lakabir ní tí a ń torí ẹ̀ jìyà lé lórí nǹkan tó lágbára ni amma hadha ẹ̀ wà á rí lẹ́yìn tiẹ̀ fakana la yastanzihu minal bawl bó bá tọ̀ kìí bìkátà kìí kùnlá bí tọ̀ bí ọ̀ tasí kọ̀fẹ́ mà kìí sára kìí wá sọ̀ra kúrò níbi ìtọ̀ ẹnì kejì ń tiẹ̀ fàkàánà yamshi bin namima olófòfó ẹ̀dá pátápátá òní ẹni pé ntí mọ́ àwọn méjì tí wọ́n fi ń jìyà nínú sàárè ìta afẹ́ ló ń bẹ̀ ni wípé eléyìí ń tiẹ̀ o kìí ṣàkíyèsí ara rẹ̀ nígbà tí bá ń tọ̀ ó ta sí lára kò ta sí lára nínú àwọn nǹkan tó pọn dandan fún wa láti ṣe àmójútó ní gbogbo ìgbà tàbá fẹ́ ṣẹ̀yọ́ àbá fẹ́ ṣe kárípá kíyèsára àjẹgí kankan ń bẹ kó yí wa láṣọ tàbí kó yí wa ní ara torí pé aṣọ àti ara ń kírun ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba à ń láti ṣe ìmọ́ntótó ara ìmọ́ntótó aṣọ àlùwàlá ó tẹ̀lé ìgbà náà láti wá láǹfààní láti kírun fún Ọlọ́run Ọba ní ṣe pàtàkì nígbà tá a bá fẹ́ bí a bùkátà wa tọ́jẹ́ dandan ni pé al-istinjahu wal-istijmar káti gbà nígbàradì bóyá omi láàlò tá a fi fọ abẹ́ wa ni àbí òkúta àbíwí àbáwọn bébà ìgbẹ́ lóde ńlá lò tá tún ara ṣe ni a ń láti tọ́jú eléyìí náà ká ti wà nígbàradì nípa eléyìí nínú hadith ètí Anas bin Malik tí ó gbà wá ó ní òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam káàna yadkhulul khalaa anabi a máa wọlé ẹ̀gbin lẹ́ni tó fẹ́ fa ahmilu ana èmi gẹ́gẹ́ bíi anas ń wàá bá òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ń bá gbé ìdáwọ̀tà mìíràn ntí ó fi tábà bí àgé nǹkan rọmi sí ń bá gbé lọ́wọ́ fọyẹ̀stẹ́ǹjì bìlìmá yóò wá fún mi yóò fi tábà yóò fi tún abẹ́ ṣe yẹn ní pé ògbà bá fẹ́ tọ̀ àbá fẹ́ ṣe ó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan kárí wípé àwọn tá a bùkátà sí nígbà tí a bá tọ̀ tán tá tún ara wa ṣe à ń láti rí wípé àmùdání àwọn tó wá jẹ́ ìwọ̀ fún wa nígbà tá a bá fẹ́ bíya bùkátà wa òun rèé ìkíní bẹ̀ ni pé istiqbalu likibla gbogbo àtọ́ bá fẹ́ tọ̀ àbọ̀ fẹ́ ṣe gá rí wípé ó kọjú síbi tá a máa ń dojú kọ ní gbogbo ìgbà tá a bá fẹ́ kírun fọlọ́wọ́n ba rí pé ó sí kíbla àbí agbègbè kàábà rárá dájú wípé ọ̀ kọjú sí i ní pàtàkì jùlọ nígbà tá à ń bá ń bẹ nínú pápá èèyàn gbọ́dọ̀ kọjú sí kíbla láti tọ̀ tàbí láti ṣe ìga mọ̀tàpí láàrin ìlú ńlá bá wà léyìí tó ṣe wípé nǹkan kan yóò mọ̀ jẹ́ bí gàgá láàrin wa àti ibi tá à ń dojúkọ tá a bá fẹ́ kírun nílò ṣe sí báwọn kò sí ní tó burú èèyàn lè ṣe gá tàbí kéèyàn tọ̀ láì ní láti lẹ́yìn tí ó kọjú sí kíbla tàbí lẹ́yìn tí ó kọ̀yìn sí i. nínú hadith òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé idha ataytumul ghaita fala tastaqbilul qiblata wala tastadbiruha bibawlin wala ghaitin walakin sharriqu aw gharribu. òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé gbogbo àtẹ́ fẹ́ bí àbùkátà yín bóyá ẹ fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ni abẹ́ tí ẹ fẹ́ tọ̀ fala tastaqbilu al-qibla ẹ má dojúkọ bí tẹ́ ẹ má ń dojúkọ tẹ́ bá fẹ́ kírun tẹ́ ẹ fẹ́ jọ́sìn fọlọ́run má dojú ìtọ̀ àbí ìgbẹ́ má dojú ẹ̀kọ́ kíbla má sì kọ̀yìn rẹ̀ má kọ̀yìn rẹ̀ sí bó o láṣẹ wá ṣe walakin sharriqu aw gharibu ṣùgbọ́n ẹ dojúkọ ibi tí oòrùn ti ń yọ gangan tàbí ibi tí oòrùn tí o ti ń wọ̀ àdìfì Imam Bukhari àti Muslim ẹnu wọn kò lórí pé ọ̀rọ̀ tó ṣe é sẹ̀rí gbáà ni. nǹkan lẹ́ẹ̀kejì rántọ́ jẹ́ pé èèwọ̀ ni tábà ń bí abùkátà wa lọ́wọ́ àgbọ́dọ̀ jí ọ́ ṣẹlẹ̀ sí ni kọ̀dọ́wù lè hájà ti fi tọ̀rí kì nas ìrẹ́tọ́jẹ́ mùsùlùmí tọ́mọ tó ń ṣe ó yẹ kó o níbẹ̀rù ọlọ́run ó yẹ kó o ní lẹ́mìí ìgbésí ayé pé bẹ́ẹ̀ nìkan ọba tiẹ̀ rí mi ìbọ́lọ́wọ́n ọba ẹ̀bí ń wò mí ó yẹ kó máa wà nínú gbáàyà wa ojú ọ̀nà bíi táwọn èèyàn tí a ń gbà lọ tí a ń gbà bọ̀ èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ tọ́ bẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe gá síbẹ̀ bákan náà dhillu nas ibi táwọn èèyàn tí a ti máa ń ṣe ìnàjú abẹ́ bòjì bóyá lábẹ́ àti bàbá kan ní irú àwọn àyè báwọn èèyàn ò wàá jókòó kó wá dáwọ́ tẹ̀lé ńbẹ̀ kó ló ń ṣe gá àbí sọ wípé ọ̀ ń ṣẹ̀yọ́ bákan náà amákìnìjìtìmáàrìhìn àwọn àyè táwọn èèyàn tí a ti máa ń kó jọ bí a ti máa ń ṣèpàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn àyè bá náà a ń láti rí i pé a jìnnà sí tàbá fẹ́ tọ̀ àbá fẹ́ ṣe ìgá. ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam táàrí nínú Sahihu Muslim òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé ittaqu al-la'anayn àní mi gbogbo bá fẹ́ ṣe ìgá àbẹ́ fẹ́ ṣẹ̀yọ́ ẹ jìnnà ẹ bẹ̀rù àwọn ààyè ìpè méjì kan àwọn sàbẹ ní wàmẹ́là anan àwọn nǹkan méjì wo làwọn ààyè ìpè léyìí tó ṣe pé èèyàn gbọ́dọ̀ ṣe gá àbí èèyàn gbọ́dọ̀ tọ̀ sí eré òjíṣẹ́ ọlọ́run anábì wa ń dáhùn lóhùn pé alẹ́dì yàtàkọ́lá fi tọ̀rí kí nọ́ọ̀sì gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí máa ń tọ̀ sójú ọ̀nà táwọn èèyàn tí ń tọ̀ lọ tí ń tọ̀ bọ̀ ẹni èpè onírú ẹni báwọn a ó fi dhillihim abẹ́ntẹ́ rí tó ṣe wípé ì máa ń ṣe gá àbí máa ń tọ̀ sáwọn àyè tí àwọn èèyàn ti máa ń gba afẹ́ tàbí lábẹ́ àti bàbà níbi tí a ti máa ń nàjú gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tí bá ń tọ̀ àbí ń ṣe gá sáwọn àyè méjèèjì yìí irú ẹni báwọn ẹni èpè ni torí pé àwọn èèyàn ò ní bá igá níbẹ̀ àfi kó jẹ́ pé wọ́n ó ṣépè fún onítọ̀hún ojú ọ̀nà là ń sọ òun o bó wàá lẹ́nu tó ṣe wípé ọ̀sẹ̀ ẹ̀kọ́lé rẹ̀ kalẹ̀ ríngindín ọ̀wá bọ́ ọbẹ̀ ọbẹ̀rẹ̀ sí ní ṣẹ́gá ọbẹ̀rẹ̀ sí ní tọ̀ eléyìí ọ̀lẹ́tọ̀ o ẹja bẹ̀rù ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi ẹnì kankan nù yín kò tí ì gbọ́ ọlọ́run ọba gbọ́ ìmánì yín kò tí ì lókun nínú rárá tí ó fi jẹ́ pé irun tó ń fẹ́ fọ́mọnìkejì rẹ ní dáadáa lóore ntọ́ nfẹ́ fúnra rẹ lóore ọ máa fẹ́rù rẹ náà fẹ́ntọ́ jẹ́ ọmọnìkejì rẹ bí wọ́n bá ṣerú ẹ̀ sí ọ kò ní dùn mọ́nù kò ní tí ọlọ́run inú rí ọ bàjẹ́ ẹ́ ìwọ náà wàá máa fi lọ ẹlòmíì ntọ́ ọba ti gbà má fi lọ ọmọnìkejì rẹ ntí àdéhìí yẹn ntí ń kọ́ wa nù yẹn ni wípé gbogbo àtà bá fẹ́ bí àbùkátà wa ojú ọ̀nà táwọn èèyàn ti ń gbà lọ ti ń gbà bọ̀ dákun jìnnà sí abẹ́ àti bàbà táwọn èèyàn ti máa ń najú jìnnà sí àyè táwọn èèyàn ti máa ń ṣèpàdé tí wọ́n ti máa ń kóra jọ ẹ̀jẹ̀ àjìnà sí ilé ẹgbẹ́ tí wọ́n kọ́ kalẹ̀ ọ̀ lẹ́tọ̀ọ́ láti ṣe gá tàbí láti tọ̀ síbẹ̀ ẹ̀jẹ̀ abẹ́rù náà bá subhanahu wa ta'ala. nkẹ́lẹ̀ kẹta tọ́jẹ́ ìwọ̀ níbo bàtà bá fẹ́ ṣe gá àbá fẹ́ tọ̀ albawlu fil ma'i thabit alladhi la yajri omi adárangun omi tí è sàn lọ tí è sàn bọ̀ omi tó yẹ pé ojú kan náà òní ọ̀sà wà sẹ́gidi irú omi báwọn a kì í tọ̀ sí i bákan náà a kì í ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀ ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé la yabulanna ahadukum fil ma'i da'imi ẹnìkan kan nù yín kò tún gbọdọ̀ tọ̀ sínú omi omi gbére mọ́ omi wàá lomi gbére òun náà lẹ alimahu lẹ́dí la yajiri omi tí èsàn lọ tí èsàn bọ̀ lẹ́yìn tọ́ ọ bá tọ̀ ọ bẹ́ẹ̀ tán fún mọ̀ yẹn tẹ́sí ó tún wá bu omi omi tó ti sọ di ẹ̀gbin ọ wà sọpọ̀ tó fi ń wẹ̀ bóyá wẹ̀ jẹ́nẹ́bà ni àbò tí ń wẹ̀ ìwà kan lásán. ìǹkẹ́lẹ̀ kẹrin tọ́jú ìwọ̀ fún wa gbogbo ìwà tá a bá fẹ́ bí a bùkátà wa tá a gbọ́dọ̀ jìnnà sí ta kété sí yahrumu dukhul bil mushafi ila al hamam èèwọ̀ ni o mọ̀mú kúránì mọ̀mú wọlé ẹ̀gbin ní gbogbo ìgbà pátá èyí tó bá ṣe pé ọ̀fẹ́ bí a bùkátà rẹ̀ yálà kúránì ni àbókọ́ lọ́hùn ìrántí ọlọ́run níbẹ̀ lára bébà kan tí ń bẹ lára rẹ ni irú pépà báwọn yàrí pé o fún yàn kan dání kó tó di pé ọ wọ ilé ẹ̀gbìn torí pa àti ẹ̀rí kà pé ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ní òrùka kan léè tí a kọ muhammadun rasulullah tí a kọ sí ní orí gbogbo ìgbà tó bá fẹ́ bí abùkátà òkàun ànábì ọbọ̀ kúrò lọ́wọ́ yóò wá fi lé ẹnìkan lọ́wọ́ nígbà ọba jáde kò ń lè ẹgbin ànábì ọsẹ wàá gbà yọṣẹ wàá ti bọ ọwọ́ ní òkúrú ni wípé àwọn nǹkan kan bẹ tí a ń ṣe léèwọ̀ fún wa tá a gbọ́dọ̀ jìnnà sí tá a bá fẹ́ bí àbùkátà wa tó bá fẹ́ bí àbùkátà ọfẹ́ ṣìgá ni àbọ̀ ọfẹ́ ṣẹ̀yọ́ gbìyànjú rí wípé ò dojúkọ kíbla ní pàtàkì jùlọ tó bá ń bẹ ní pápá wọn táyé pé nínú ilé léè ti pé gàgà ń bẹ láàrin òwò àti kíbla kò sí ní tó burú láti ṣe bẹ́ẹ̀ bákan náà mọ́tọ̀ sójú ọ̀nà àwọn èèyàn wọ́n sì yàgbẹ́ sábẹ́ ìbòjì ìtàwọn èèyàn ti ń gbà lọ ti ń gbà bọ̀ tí èdórí igi eléso ti ń ṣèso ọ̀ láǹfààní ọ̀ lẹ́tọ̀ọ́ láti yàgbẹ́ tàbí láti tọ̀ sí abẹ́ igi náà torí pé àwọn èso yóò padà máa jábọ́ èyí tó bá wá jábọ́ ńbẹ̀ tó yẹ káwọn èèyàn kí wọ́n mu tó bá bọ́ sórí ìgbọ̀nsẹ̀ rẹ sẹ̀mùpá àwọn èèyàn wọn ò ní ọ̀kàn kọ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ ìwọ̀ fúnni láti tọ̀ sínú omi adáregún bákan náà ìwọ ilé ẹ̀gbin pẹ̀lú alukurani alápọ̀nlé àbí nǹkan tí ó kọ́ lọ́wọ́n bá ti bá ń bẹ ní abẹ́ rẹ̀ lẹ́yìn tá a ti mú eléyìí tán àwọn kan bẹ tí a ń fẹ́ fún wa láti ṣe láwọn àsìkò tí a bá ń bí a bùkátà wà lọ́wọ́ nǹkan láwọ̀kọ́ ni pé al-ibti'adu ani nas inda qada'i al gbogbo àti tó bá fẹ́ bí abùkátà rẹ̀ ọ̀rẹ́ rí wípé ó jìnnà síbi táwọn èèyàn tí wọ́n wà ìgbà tó jẹun ìwọ nìkan ló dá o mọ́ wàá jọ́jọ́ pé ńgbà tó bá máa pọ̀ ètí ọ̀dà láàrẹ̀ tó bá máa tu síta àwọn èèyàn tí wọ́n bọ́ jẹun wọ́n máa bọ̀ fi mú gbòòrùn àbí ohun iṣó tí bá ń jáde pàràpàpàpàpàpàpà eléyìí ọ̀lẹ́tọ̀ torí pé ládọ́rara wọ̀ ládìrara má fara nìyàn o bí wọ́n bá sì bí wọ́n bá sì fara ní ọ́ mọ̀jẹ̀ ní tí ó gbẹ̀san lára ẹni tó ṣe pé ọ fara ní ọ́ eléyìí jẹ́nu àwọn ẹ̀kọ́ ètò gbọ́dọ̀ máa bẹ lára wa yẹn pé wọ́n fẹ́ fún wa gbogbo tábà ń bí ya bùkátà wa kárípa jìnnà sí ibi táwọn èèyàn tí wọ́n ti máa gbọ́ ohun iṣó tàbí tí wọ́n ti máa gbọ́ òórùn ìgbẹ́ àbítọ̀ nígbà a bá ń bí àbùkátà wa lọ́wọ́ tó bá fẹ́ wọlé ẹ̀gbin lára tí a fẹ́ fún wa ni wípé ṣe àdúrà bẹ́ẹ̀ lọ́wọ́ bá síwájú kó tó di pọ́ wọ̀ bẹ̀ gbọ́dọ̀ tó wí ni pé bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khabaithi ilé ẹ̀gbin ni mo fẹ́ wọ̀ yìí o mo fẹ́ wọ̀ bẹ̀ ló kọ́ ọlọ́run ọlọ́run bẹ pẹ̀lú mi o ọlọ́run fi sọ̀rọ̀ sọ mi dáàbò rẹ bò mí o inni a'udhu dájúdájú mò ń sáàdì rí ọlọ́run ọba níbi tí mo fẹ́ wọ̀ yìí àyè àǹjànú ni àǹjànú akọ àǹjànú abo ibẹ̀ ni a ṣodo sí wọ́n ń rí mi èmi ò rí wọn o dákun Ọlọ́run bá wàá fi sọ rẹ sọ mi lami kó n bí aburú akọ àǹjànú àti abo àǹjànú látàrí pé àwa tá a jẹ ọmọ ẹ̀dá ènìyàn ojú wa tá a fi ń ríran àlàǹfààní láti fi rí àwọn àǹjànú àfẹnitọ́ bá lo àwọn ìlòkulò kan ni ó máa láǹfààní láti rí àwọn àǹjànú yìí ó wá lè jẹ́ pé ibi tí wọ́n fẹ́ dẹ́sẹ̀ lé ibẹ̀ lọ tẹ́ máa rẹ̀ sí àyíbẹ̀ ló ń jókòó sí tọ́wọ́ àtẹ lórí mọ́lẹ̀ tọ́wọ́ àjáde nílé ga tọ́mọ wa rẹ́rìn kàákàákàákàá tọ́ka máa dá rẹ́rìn léyìí tí ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ yẹn ti di bá mi nù kí lè yọ ọmọ bá ṣẹlẹ̀ wọ́n fẹ́ ká fẹ́ra wa sábẹ́ ìṣọ́ àti ààbò ọlọ́run kó tó di pàwọ̀ ilé ìga àdìfì yìí mutafakun alayni Imam Bukhari àti Muslim ẹni wọn kọ lórí pé ọ̀rọ̀ tó lálàáfíà gbáà ni. tábà wá fẹ́ jáde nílé ẹ̀gbin ó dáa pọ̀ kọjá pé gbólóhùn nígbà tá fẹ́ jáde òun náà ni gòfúrọ́nẹ́kà ọlọ́run ọba ò foríjì mí nípa àwọn àṣìṣe ètí mo ṣe tí mo màmá àbẹ́ ètí màmá tábà wọlé ẹ̀gbin ẹsẹ̀ àlàáfíà wa ẹsẹ̀ òsì onífẹ́ká kọ́ taari síwájú si ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún òní afẹ́ káwọ́kọ́ gbé síwájú ní ìbámu sí ìṣesí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí a bá fẹ́ wọ ilé ga eléyàn jẹ́ àwọn nǹkan tí wọ́n fẹ́ fún wa láti ṣe nígbà tá a bá fẹ́ wọ ilé ga àwọn kankan tó ń bẹ léyìí tó ṣe pé wọ́n kọ̀ fún wa láti ṣe ni bí yàn bá ṣe kì í máa ṣe èèwọ̀ ṣùgbọ́n dáa pọ̀ kéèyàn ò jìnnà sí i nǹkan àkọ́kọ́ alikalam haala kọ̀dọ̀ ilẹ̀ haja kíyàn máa takùrọ̀sọ kíyàn máa kọrin kíyàn máa sọ̀rọ̀ lásìkò gbà tí òun bí ya bùkátà lọ́wọ́ yálà ò ń ṣe ìgbọ̀nsẹ̀ ni àbọ̀ ń ṣẹ̀yọ́ àwọn àyè yìí kìí ṣe ibi tíyàn ti máa ń kọrin ẹlòmíì nígbà tó bá fẹ́ lọ ṣe gá gbà ní ọ̀wà rántí pé ó yẹ kóun ọ̀ra sìgá bó o ṣe gá èèwọ̀ pilẹ̀ ni kéèyàn ò mu sìgá yóò wá mú sìgá lọ́wọ́ bákan náà yóò máa kọrin yóò máa sọ̀rọ̀ àwọn méjì wọ́n lè jọ dìjọ kán lọ bí àbùkátà lásìkò kan náà wọ́n máa jọ sọ̀rọ̀ eléyìí ọ̀lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà Islam rẹ̀ tó jẹ́ mùsùlùmí yẹn ni pé alikalam hàlà kọ̀dọ̀ ilẹ̀ hajà kódà kéèyàn máa sọ̀rọ̀ nígbà tí yàn bá ń gbọ̀nsẹ̀ àbí yàn ń ṣẹ̀yọ lọ́wọ́ àwọn mukhatabatul akharin tàbí kó tẹ̀ ẹ̀pẹ́ yìí méjì mẹ́ta ńlẹ́jọ́ lọ bí àbùkátà lẹ́ẹ̀kan náà ẹ̀ ń bára yín sọ̀rọ̀ láàyè ẹ̀gbin eléyìí náà ó kù díẹ̀ káàtó ní ìbámu sí hadith ètò abdullahi ibn umar tí ó gbà wá kọlọmbani yọ́nú sí àtúnwò àti bàbá rẹ̀ anna rajulan marra bin nabiyyi sallallahu alayhi wa sallam wa huwa yabul fasallama alayhi falam yaruddahu falam yaruddahu falam yarudda alayhi wọn lè jùsí ọlọ́wọ́n sallallahu alayhi wa sallam ó ń bí ya bùkátà lọ́wọ́ níjọ́ kan arákùnrin kan ó wá kọjá nílẹ́gbẹ̀ẹ́ ibi tánàbí títí ń ṣe ẹ̀yọ́ arákùnrin wa sálámà sànàbì ànábì gbọ́ ṣùgbọ́n kò dá lóhùn fọlọ́n yàrá dà lẹ́yìn kò dá lóhùn ẹ̀ǹgbà sànàbì wá bí i àbùkátà rẹ̀ tán ó wá ṣe ẹ̀dá arákùnrin yẹn lóhùn pé ó rí ń tọ́fà tí ń fi dán lóhùn lẹ́ẹ̀kan mo kú gbọ́ pọ̀ sálámà ṣùgbọ́n mò ń bí àbùkátà lọ́wọ́ ni ní túmọ̀ sí wípé àtùgbà tí yàn bá ń bí àbùkátà lọ́wọ́ ìyàn gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ kódà tó fi kúrò ní ilé ẹ̀gbin lára àwọn nǹkan tí wọ́n kórìíra kéèyàn ó ṣe nígbà tí a bá ń bí a bùkátà wà lọ́wọ́ ad-dukhulu bi shay'in fi dhikrillah ntí ìrántí Ọlọ́run bá ti bá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ mọ́ mu wọ ilé ẹ̀gbin o bóyá la ilaha illallah òní hàn sí lára ni ṣùgbọ́n àwọn ìlú kan bẹ léyìí tó ṣe wípé ó wọn wọn máa ń hàn kéw sára owó bí alákòjúwe ilẹ̀ Saudi Arabia lára owó wọn wọn máa ń kọ la ilaha illallah muhammadu rasulullah wọn a máa kọ sí i irú ìṣesí báwọn tọba rẹ̀ ń tó kó owó ńlẹ́ lọ́wọ́ tọ́jà ń tọ́ fọkàn tán kò lè lọ́wọ́ kò fi wọlé ẹ̀gbin tọ́ọ̀bá tí ara ń tó kò lè lọ́wọ́ má gbowó rẹ̀ ta o bíbẹ̀ bá kọ́ ó ṣeé ṣe kọ́ ọ má ba o ọlọ́run máa kíyèsí àwọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbọ́ o mùsùlùmí máa ń gbani àlè mùsùlùmí dá ìmàn fatinun mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ń tó ṣe pé ìyọ́ gbani pàtó wàá sọ pé à ó ti gbọ́ ọ Ah, wọ́n ní àbá ti fẹ́ wọlé ẹ̀gbin gbogbo tí wọ́n fẹ́ láàrin èèyàn gbọ́dọ̀ mu rárá àwọn àsùnkàn bẹ ṣe pé làlórí a máa fà á kéèyàn ò mú un sọ́wọ́ yẹn ni wípé ìlà ìyàkọ́ fà lẹ́yìn ìsẹ́rìkọ́ táìpé tó fẹ́ fi ìta tó fẹ́ mú wọlé ẹ̀gbin ẹ̀rù ń bọ̀ wípé he ṣébi ń bá sì jáde ṣé ń bá mi tí mo fi sí àbí ní bá tó bá ti á dàbá wọn yá di mára wọlé ìgbọ̀nsẹ̀ ọlọ́run máa kíyèsí ẹnì kọ̀ọ̀kan wa nígbà tí a bá ń bí a bùkátà wà lọ́wọ́ masul farji biliyadil yomna awil istinja awil istijmar bia ẹni pé wọ́n kọ̀ fún rẹ tó jẹ́ mùsùlùmí láti fi ọwọ́ ọ̀tún rẹ láti fi gbá nǹkan ọmọkùnrin rẹ mú nígbà tó bá ń ṣèyàn lọ́wọ́ tàbí nígbà tó bá fẹ́ tábà akiri lọ́wọ́ ọ̀tún láti fi tábà awil istijmar abúùtí ẹ̀rọ mi tó fi tábà ibà ńlọfẹ́ lò ewé ni aṣọ ńlọfẹ́ lò ni àbí tíṣù pépà ńlọfẹ́ lò ni májèjẹ́ pọ́wọ́ ọ̀tún ńlọ fi nu abẹ́ níbi tí ẹ̀gbìn tí ó ti jáde ọwọ́ òsì là máa ń lo eléyìí hàn fún là máa ń lò fúnru nǹkan báwọn ṣùgbọ́n ọwọ́ ọ̀tún àwọn nǹkan tó bá jẹ́ nǹkan àpọ́nlé là máa lo ọwọ́ ọ̀tún là máa lò fún a máa lọ́wọ́ ọ̀tún láti fi jẹun láti fún yàn ní nǹkan láti fi gba nǹkan ṣùgbọ́n ọwọ́ àlàáfíà àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ẹlẹ́gbin àbí ní tí ọ̀la pọ́nlé ńlá máa lo ọwọ́ àlàáfíà ni ńlá máa lò fún. eléyìí rí bẹ́ẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó sọ pé la yumsikanna ahadukum dhakarahu biyamini wa huwa yabul wala yatamassahu minal khala biyamini. àníbìnrin rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ẹnìkan kánú yín ń gbọ́ ń rí wọn ò gbọ́dọ̀ sọ fún mi pé ọwọ́ ọ̀tún rẹ̀ ń lè gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú wọ́wọ́ ya bọ́ọ̀lù lásìkò bàtí ń tọ̀ lọ́wọ́ wala yatamassahu minal khala'i bi yaminihi bákan náà ò gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ kó jẹ́ pé ńlọ fi tábà nígbà tó bá ṣe ìgbọ̀nsẹ̀ tán àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ńlọ fi mú òkúta àbí ewé tó fẹ́ fi tún abẹ́ abẹ́ ṣe. nkẹ́lẹ́ kẹrin lára tí a kọ̀ fún ni láti ṣe yẹn lásìkò wà tí a bá ń bí ya bùkátà wa lọ́wọ́ albawol fi ṣòkókè wal jòhóri wọn àfẹ́ ká tọ̀ sára àlàpà èyí tó lanu ògiri tó lanu àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ nínú hò wọn àfẹ́ ká tọ̀ síbẹ̀ torí kíni àpọ́nsùn lọ́ọ́rí ni o tarẹ̀ ni wọ́n ń lọ fún un inú àlàpà èyí tó fẹ́ máa tọ̀ sí un ó sì kọ́ jẹ́ pé nǹkan olóró kan tó léwu bóyá ń bẹ nínú rẹ̀ inú hò ètò ọ̀fẹ́ tọ̀ sí hun bóyá ìjò kan ńlọ ń nínú rẹ̀ yóò wá gbórí jáde yóò wá sáyàn jẹ so wọn ni a kì í gbélé ẹni ká fọrùn rọ ẹ̀yin ó kíyè sára dáadáa ni o ìbéèrè tó a lè béèrè ni wípé ǹjẹ́ àti ẹ̀ lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bíi mùsùlùmí kéèyàn ọ̀tọ̀ lóòrò bí àbí èèyàn láti ṣe bẹ́ẹ̀ bíyàn èèyàn láǹfààní láti tọ̀ lóòrò ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú májẹ̀mú yẹn ni wípé ibi tá a fẹ́ tọ̀ sí òun sí ilẹ̀ yẹn sọ̀rọ̀ dáadáa àbólé táìpìlẹ̀ tó bá rọ̀ ni kò sí ní tó burú o lè tọ̀ lóòrò níbẹ̀ pẹ̀lú pé ó tún wá ṣàkíyèsí ara rẹ pé ǹjẹ́ tọ̀ ta sí àbí ọ̀ta sí ṣùgbọ́n táìpìlẹ̀ ibi tó fẹ́ tọ̀ sí lóòrò ilẹ̀ yẹn jẹ́ ibi tó le sọ irú àyè báwọn kì í ṣe ibi tí yàn máa ń tọ̀ sí torí pé tó bá ti ń tọ̀ bẹ́ẹ̀ nìtàn oní ọmọ padà sáré yàn yálà olóso ni àbò tí ẹ̀ nàró ìdí nítorí jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tó bá fẹ́ tọ̀ a máa wá àyè ibi tó bá ṣe pé ọba rọ̀ dáadáa yóò ra tọ̀ síbẹ̀ yóò ra ṣe ẹ̀yọ́ níbẹ̀ nínú hadith wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam náà anil bawli qa'iman anábì kọ̀ fún wa láti máa tọ̀ lóòró walakin sallallahu alayhi wa sallam in amina rọ̀ṣáṣá baul jaz tíyàn bá fẹ́ tọ̀ táyé pé ibi tíyàn fẹ́ tọ̀ sí ọba jẹ̀bi tọ̀rọ̀ kò sí ní tó burú láti tọ̀ síbẹ̀ lẹ́ńtọ́nẹ̀rò torí àdìs tí gbà látọ̀dọ̀ Hudhaifa kọ́lọ́n bá ní sí i ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ànábì tọ̀ ní òòrò níjọ́ kan ilé jẹ́ àwọn tí wọ́n ṣe léèwọ̀ àtàwọn tó jẹ́ dandan àtàwọn tí kọ̀ fún ni láti ṣe nígbà tí a ń tọ̀ lọ́wọ́ bí yóò ṣe mánu kọ́lọ́mù bá kó tó sọ́wọ́ ju àsìkò míì lọ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.